فمن يكفر بالطاغوت ọlọ́ni fàmáyé ẹ̀sìn ìgbésọ̀ọ̀bù ẹnikẹ́ni tó bá tako tọ̀wọ́ tí ó gbà fún tọ̀wọ́ tí láńpẹ̀ ní tọ̀wọ́ ọ̀nà kó lè mọ̀ ọ́ gbé dá ìgbà èrè gbogbo táwọn èèyàn bá lóun lọ́sùn fún lórí àtẹ̀kọ́lọ́ láàpẹ̀lẹ̀ ọ̀gbìn. Ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ti tako ìṣòro gbogbo tó bá jẹ́ ọ̀sẹ̀ fún lórí àtẹ̀kọ́lọ́. Bóyá àtẹ̀kọ́ ń jẹ́ ọ̀sẹ̀ yìí, bóyá èèyàn ni bóyá àlùjànnú bóyá obìnrin bóyá obìnrin ọlọ́lẹ̀ nǹkan tó bá papò bóyá gún àwọn èèyàn gbé àbóyá àbúrò tí ò bá bá wọn sí wà yóò kò lè bá tó wá gbọ́ lọ́wọ́ bá nìkan tuntun gbọ́ tó nìkan lọ́wọ́ máa yọ ọ́ ọlọ́run nìkan tuntun ni wọ́n máa yọ ẹ̀kọ́. ọlọ́run nípa pọ̀jù sáǹpà kàlẹ́lẹ̀ ọlọ́run àtẹ̀lẹ́wọ́ kọ́. irú ẹni bẹ́ẹ̀ ló ti já okùn tó ní mú. láǹfì kọ́ màláha okùn tí ó ti tí ò ní já. kí ló kún sí? òun náà ni kúlò lá ilá àìmọ̀mọ́ wípé tẹnumọ́tò ṣàhádà tàbí wẹ́ẹ̀sì tàbí wà lẹ́ẹ̀sì ẹni tó bá ń sin náà nìkan tuntun tó ṣe tètè rí gbogbo báwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn tọ́lọ́ irú ẹni bẹ́ẹ̀ ló gbá ẹ̀sìn tó ti mú ẹ̀sìn rẹ̀ ó lágbára láǹtí kan màláha nǹkan tó ní ní. Ayà yìí jẹ́ ká máa pàtàkì lágbàlá ìlà àìlọ́wọ́ àgbàgbọ́ káyọ̀ ṣiṣẹ́ sọ. Ṣé ní kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ kájọ́ sì fún ẹgbẹ́ ọdún ìdòdó àyàmọ́ ọlọ́run tó dá wa. Òun lọ́wọ́ tí a máa jọ́sìn bá mi jẹ́kọ̀ọ́ fún nǹkan léèlú. eléyìí náà ni ìtumọ̀ gbọ́dọ̀ ńlá ilá àfihànwá. wọ́n ní kí ni gbọ́dọ̀ ńlá ilá àyàlá. a ní nǹkan méjì ló mú sínú. láà tó bẹ̀rẹ̀ gbogbo gbogbo láìláha ìdáhà mẹ́rin pé kò sí nǹkan ìkan ká máa jọ́sìn fún mọ́ lódodo anẹ̀gẹ́ ti gbogbo ẹ̀dá lọ. Kò sí nǹkan kan tó lẹ́tọ́ ọ̀jọ́sìn ńlọ́wọ́ lẹ́yìn bàbá tó ń lẹ́sẹ̀ sí ìfọ́lá pa àwọn kan sí ìfọ́ alẹ́ kejì àyà ọlọ́run ọba ọba àlejò ọlọ́run ìtumọ̀ láàyè láàyè lálẹ́. Bàbá wọn yà kàkà fún àyè bàbá ń yẹ kúrò ìtọ̀ọ̀bù ẹnikẹ́ni tó bá ta tó gbogbo tẹ́lifíọ́sì fún nílẹ̀ yìí sọ́nà jẹ́mọ̀ kí ló dé o. ó gbá gbogbo ẹ̀dánù ìtumọ̀ kí ni yìí jẹ́ nínú lè wà gbọ́lọ́ nìkẹ́ gbọ́ ìtumọ̀ yìí àkọ́dé sàǹtàkà bẹ̀rẹ̀ ọ̀dọ́ àyíkẹ́ tó bá láìláha tó ti tẹ́tọ̀ọ́ tó òun ni ẹni tó gbá ẹ̀sìn tó lágbára tó ẹ̀sìn. eléyìí náà ni àárín fáwọn ànábì ọlọ́run kó ló ń gbé àárín ìtẹ̀lé fáwọn èèyàn wọn. iná lọ́lọ́run ló yẹ ẹ̀rọ láéláé láéláé lẹ́nu wá tó kù sí. ọlọ́run ọba àlejò ọlá ti ń sọ ń pa ọmọ fún wa lọ́jọ́ ọlọ́run ní ولقد بعثنا في كل أمة رسولا أخيرا ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan òjíṣẹ́. Adéhùnú mọ́ ọ̀ha pé kí wọ́n ti náà èwo lọ́kọ́ ti síwájú sí. Ìjọba ti ìlú lọ́kọ́ ti síwájú àkọ́kù kọ̀ọ̀tì mọ̀lẹ́. afọ̀n wa jẹ́bi mo tàn o ẹ wá bẹ̀rẹ̀ sí gbogbo oníranran nǹkan táwọn èèyàn ń fún ó kí ni yín yín ni láàbìláà kò sí nǹkan ìjọ ti fún mi mọ́ ìdẹ́yìn ọlọ́run àrẹ ọlọ́run fún ọlọ́run àyè ìlú àkọ́wé ìrántí ìgbà tí kọ̀rọ̀ ìbò sọ fún àbí ìjàmbá rẹ̀ pàpọ̀ omi àti àwọn àjọ ẹ̀ tí wọ́n sọ fún wọn. ó ní ní bàbá òní ìkù èmi jáwọ́ lọ́wọ́ yìí mo yọ káyọ̀ ẹ̀sẹ̀ níbi ìtọ́jú ẹ̀sẹ̀ àlẹ́ máa tàbí ní bàbá òní mímọ ta àbúrò òbí gbogbo gbàgbọ́ tẹ̀lé tẹ̀lé ọ̀sẹ̀ tó gbogbo tẹ̀lé ọ̀sẹ̀ tó òní báyìí lọ́wọ́ tó. nínú àdéhùn ìmọ̀ràn ìwé kíkẹ́ láìláha ọ̀wà ní kíkẹ́ la lẹ́nu ìpàkọ́rọ̀ ni àyà àfẹ́ni tó dá sádódá náà lọ́lọ́ fa ìnáwó fàyà àdéhùn ìlú fọ́nà wọ̀nyí. ìdó ti gbẹ̀yìn ní ìlú lọ́wọ́ ọlọ́run nìkan tó tó náà ní ìmọ̀ ẹjọ́ kẹ̀kọ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàárín ní ìgbésí ayé àwọn àmẹ́bí ọlọ́run wọ́n ń pèsè sílẹ̀. gbogbo wọn pátá láìláì lọ́la ọ̀sán wọn mú wa lọ́rùn. àmẹ́bí wa náà sọ fún àjọ rẹ̀ pé ògbódò lọ́ha ẹ̀sìn lọ́run nìkan tó tó máa lákún ní ìlà ìrìnlẹ́rìn. kò tó lùjọ́ sí fún ọmọ mi mọ́ ẹgbẹ́ wọ́n jẹ́ pé yìí ti jọ fi rinlẹ̀ fọ́lọ́ lẹ́gbà nǹkan ní ìbáyẹn jọ́ sí fún ní pé kò fún mi lódodo àyà àìpé ìtumọ̀ pàtàkì ń kálukú wa mọ̀ a máa ń mọ̀ ní lásán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́sẹ̀ ń bá ilẹ̀ ìlànà ìta ń gbàgbọ́ náà ní gbogbo ẹ̀ pọ́sítìfù gbogbo ẹ̀ lọ́dọ̀ ọkọ̀ sí náà ní nẹ́gẹ́tì kan àbí. àájọ kírun ọ̀dọ́ ọlọ́run náà là ń sin tọ́ba tó rí nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún wọn ò ní takò wọn lè ní ìjọsìn nìyí òun náà wọn lè ní ọlọ́run kan náà là ń jọ́sìn fún ọ̀nà tá a fi ń jọ́sìn fún lóde náà ló yàtọ̀ ẹ̀rí pé sọ̀kúsọ̀ ògbélé. Ìfáàní bí ọlọ́run kẹta tó ti yú, ọlọ́run nìkan là máa ń jọ́sìn fún. Gbogbo tó ń jọ́sìn tó yàtọ̀ sí ní sọ̀kúsọ̀ là ń nínú láìlá àìlọ́lá àtàwọn. ọjọ́ bí bá ń pè é àìlọ́lá tí ò ní tó burú èèyàn rò rò. kò ní tó burú bí táwọn èèyàn máa ṣe eégún kò ní tó burú níbi táwọn èèyàn máa gbé nǹkan tó ń ta àbí tó máa kórúkọ àlùfẹ̀ẹ́nu irú ẹni yìí láéláéláéláà tó ń pè é ọgbọ́n yìí lọ. ibi tọ́rọ wa burú sílé ni àárọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ra wọn ní àáfàá.

pẹ̀lú ọ̀rọ̀ wa ní àkànní ẹnìkan sọ láìpẹ́ yìí ó ní àwọn akórúkọ ọlọ́run ló máa pẹ́ ó ní à ń pàtàkì oníye tó wà mẹ́ àlẹ́bí ọlọ́run ló tẹ̀lé ẹ̀ka máa korúkọ nǹkan ní ìlẹ́yìn ọlọ́run irú ẹni ilé ìjọba tó máa kóra ní àwọn agẹni àmìlá ìlà ìlàlá táwọn gan onítọ̀rí kọ̀ táwọn pè ìlà ìlàlá. bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní wọn àgbọ́tùmẹ̀ yìí. àwọn ẹni tó ṣe láìlá àìlàlá tí ó ní kò sí ohun tó burú níbi ìlànà àwọn Yahudi àti Nàsárà tó túmọ̀ tó ń ta níbi wa ní ìta àlejò tí wọ́n ń pè tí wọ́n ti ń gbé ìròyìn ọlọ́run ọba ọba àlejò ọlá tó. eléyìí tí ó èmi ti bẹ́ẹ̀. ọ̀nà àmìmú. Bàbá ti gba láàrínlá àìlọ́mọ ọ̀gbọ́ ta dúró sí ilé ìlẹ̀sìn wa ó fi dúró déédéé. Kìí ṣe káwé lẹ́nu nìkan là ń sọ. Àdúgbò àmọ̀sọ̀rọ̀ sọ́lá onímọ̀ kọ́lá láàrínlá àìlọ́mọ ẹni tó bá ti láàrínlá àìlọ́mọ tó bá pè é nínú àyà ẹ̀kẹ́ wa àlẹ́ mi ni wà káfàrà tó mọ̀ ẹ̀yọ́ ọba mi ìjòyè tó wá kékeré nínú táwọn èèyàn tó ń sìn níjẹ́ ìyẹn ọlọ́run ìyẹn tó kéde kéde pé láàrin láàrin lọ́la lásán ó sì tún gbà pé ní àwọn olóró náà ojú ọ̀nà làwọn náà wà àwọn tó ń pàná bí ọlọ́run náà ojú ọ̀nà làwọn náà wà àwọn tó ń pàlùjẹ̀nu tó wà fáwọn náà ọ̀nà náà làwọn náà ń rìn àwọn tó ń pé èèyàn pé ẹni eré ni ẹni eré làwọn náà àwọn àwọn ẹni eré tó ń mú wa gbọ́dọ̀ lọ́hùn ó wà pé nǹkan ń ṣe dáa kò ṣe kúkúrú bímọ yóò ló bá dùn ní ìlú ńlá kò ṣe kò kọ kò tako táwọn èèyàn ń ṣe tí wọ́n ń sìn tó yàtọ̀ sọ́lọ̀ ìrọ̀ ẹni láéláé rẹ̀ láàtọ̀ ń sọ ìtumọ̀kúmọ́ sáǹfà lẹ́kọ̀ọ́ torípé ìtàmẹ́bí kan ní pé tó sọ láìlá ìlàlá ọmọ ìtẹ́ ìlà ńlá ìlà ìlàlá ẹni tó bá gba láìlá ìlàlá gbọ́ wà kápá ọ̀rọ̀ bí wọn yóò bá di lòlú ìlàlá tó ṣe kékeré àwọn mọ̀nkọ́lá láìlá ìlàlá rẹ̀ tó mọ̀nkọ́lá ló wà. ẹni tó pe láìlá ìlàlá tó wá ṣe kékeré sí sí àwọn èèyàn jọ́sìn fún tó yàtọ̀ sọ́lọ́ àlẹ́bí ni arúmọ́ dámòhù ọmọnìyàn wà dámòhù irú ẹgbẹ́ mùsùlùmí gidi ẹgbẹ́ ní ó sọ ara rẹ̀ bákan náà ó sọ ẹ̀mí ara rẹ̀ ó sọ dúkìá rẹ̀ mùsùlùmí gidi ìyẹn gbọ́dọ̀ tako àwọn nǹkan ní ìdí wọn ní dẹ́yìn ọlọ́ ìlànà sọ mo jáwọ́ nínú jọ́sìn fún tó yàtọ̀ nínú rìwáyà ló ní náà bí kò ó ṣe kẹsẹ̀ rí sí yín wàbí máa ta àbùkù mẹ́rin tó nípa àti ǹjẹ́ ẹjọ́ sì fún nílẹ̀ yẹn ọlọ́run àdébí Ibrahim ó sọ lẹ́nu ó sì ṣe níṣẹ́ bàbá àgbàgbọ́ mu tó fi láì láì lọ́la ọ̀rẹ́ bẹ̀ torí pé wọ́n sọ láì láì lọ́la lẹ́nu ìwọ àtàwọn olóńgbà

wọ́n tó pẹ́ra rẹ lẹ́ni ọlọ́ọ̀dẹ ẹjọ́ ń tẹ̀bọ̀ náà ẹjọ́ ń ṣe òògùn apc wọ́n náà lọ ń fún wọn tí wọ́n ṣe ọ̀tún jẹ́ ní náà wọn àlẹ́bí ọlọ́run ẹ̀yìn wàmí bá àbùkù lẹ́nu ìlú nílà yìí nìyẹn pé ṣe. kò sí ìbáṣe kẹkẹ láàrin wa kàfárúná lè fún àtàfàrà bìbọ̀ yóò bá dùn ní ìdílá nàánú bìbọ̀ yóò ní o kàfárúná lè fún àti kèbèrè sí àti kèbèrè sí alòdì sí gbogbo òrùka lẹ́yìn sí. فبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا ọ̀tẹ̀ àbí ìbínú ara ẹni pẹ̀lú àwọn ọ̀táyé yìí àtẹ̀yìntẹ́ ṣe yóò máa lọ ní o kí ni ó parí rẹ̀ ọ̀tọ̀ àtún nínú ìlà ìwàdà ẹ bá nẹgẹ́tì gbogbo àwọn kẹyẹ ẹ wàá ti jọ sí ilẹ̀ fúta ní ọlọ́run pẹ̀lú àwọn kẹyẹ kò lójú. yẹ́n mọ́ ta bá wo ojú ilẹ̀ lẹ́yìn mùsùlùmí lòdì ń ṣe lẹ́yìn nínú àtàǹkó láìláìlá wa sábà ní nǹkan ọ̀yáyá ògúnyá ẹ̀yọ́yá ọ̀túnyá ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ síbi tá mẹ́ ní àtàǹpé láìlá ìlàlá ìgbọ́n wọn ń pè ní sálẹ́rì ti dé pé alukukuru bí wọn yóò bá dùn lójú nílá káàkiri kèkèrè kí n báwọn èèyàn ti ní ẹ̀yìn tọ́lọ́ àwọn èèyàn mọ́. Adébí Ibrahim rèé. ọlọ́run bá àtàlá sọ̀rọ̀ rẹ̀ fún wa àti ni ó jáwọ́ bí àdúgbò báwọn ẹlẹ́bọ̀dì ó sì ní tí ó jẹ́ títí bá jẹ́ wà láàrin ara wọn ìgbà tó ní náà bá ti قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون iṣẹ́ ìṣe òní bá ń ṣe ẹ̀rọ apá lẹ́nu òun ti jáde àti máa láwo òun náà ń gbà nǹkan lọ́wọ́ àwọn babaláwo ẹjọ́ fúnra wọn ni ìdí kàtúrú yá yá ní kàtúrú ìdí sọlá ilá ayélujára lẹ́nu tó fánù la ṣẹ́gbẹ́rì ṣe tí ẹlòmíì náà wà á fẹ́ yàtọ̀ sí tètè tiwọn náà ẹnìkan náà ní sàtúrọ̀ bẹ́ẹ̀ ní sàtúnjẹ fáwọn èèyàn òun náà ní wọ ẹrí fún wọn òun náà ní sètùtù fún wọn náà ní sáwọn gbẹ́rẹ́ ní wẹsẹ̀ mọ́dárí kan fáwọn èèyàn. tó yẹ pé ní ìṣesí ẹni tó péra rẹ̀ ní mùsùlùmí pé lè mùsùlùmí látó tó ló péra lé alùdarí àwọn èèyàn nínú ẹ̀sìn kò ní fẹ́ yàtọ̀ sí lè fi àwọn tó yẹ pé ní aláwo ni wọ́n. eléyìí bá ní èyí ò fi ṣe ẹ̀jọ́ ní àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run kọ́ pa wọ́tẹ́ lọ́tẹ̀ níbi táwọn ẹlẹ́gbọ́n ṣe ní. ọlọ́run ọba àdéṣe ọlá oníkẹ́ àdébà mọ̀nàmọ̀nà ọ̀dá tó sọ fáwọn kẹfẹ́ rí inú tó bá tó sọ ara ọlọ́ni fàyè ní àpọ̀ òka tó bá pè wọ́n tí wọ́n rà bá gbọ́ pàkólí ní ìbàrí tó fi mọ́ sàmọ́dó èmi ọwọ́ èmi ò sí ní ọmọ gbogbo pábọ́tẹ̀ níbi níbi ẹbọ tẹ̀ ṣe. tó àwọn èèyàn láwùjọ wà ní kẹ́kẹ́ ìdíje sí wọn torí pé ní nígbà tó ṣe ìtọ́jú tó bá fẹ́ taburú lẹ́sọ̀ fáwọn èèyàn wọ́n máa taburú yóò sì máa ní tó dáa ni wọ́n ń ṣe. wọ́n máa ń tẹ̀sí káyẹ́ bọ́ wọ́n sì máa dà pé inú làná ẹ̀sìn tọ́nu tó bá jẹ́ nǹkan ẹ̀ bọ́ ohun ọ̀dà pé. àfihàn lápẹ̀júwe ẹni wá ní fíhàn tí ń fi dán ẹbọ ni lọ́wọ́n ṣàkàtú. ẹ̀rẹ́ tí ni mo fi fúrádùn tó kà sí ọ lórí ìdókòrá rẹ̀ ní. àfa tó ń pàṣẹ ọ ẹni tí wọn ṣẹbọ ọlẹ ní ájò ní ájò ẹlẹ wádìí ẹ funfun mọ́lẹ̀ ájò lẹ́nu yìí irú ta ló kọ́kọ́ iṣẹ́ yìí ṣe nínú àwọn tó yẹ wò àwọn eléyìí ó jẹ́ nǹkan pàtàkì káà fa àwọn ọjọ́ káyẹ̀ mọ̀ sọ́mọ̀ ń pa gbólóhùn lá ilaha illallah èyí ti káwé lẹ́nu nìkan ọyẹ́pẹ́yẹ́ pé ní gbogbo nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún àrùgbogbo rẹ̀ pátá wá ọba àlejò ní tó bá tó léyìí. tó tura rẹ̀ ẹ́ lẹ́kọ́lọ́ tó ṣe kèké ní gbogbo táwọn èèyàn jọ́ sì fún ọlọ́ọ̀ni kàkọ́dé sáńtà kàdùlẹ̀ ọ̀rọ̀ ti kọ́ láǹtì kọ́ ọ̀mọ̀láha tó ẹni bẹ́ẹ̀ ló gbá okùn mú rí ẹni bẹ́ẹ̀ ní ṣe tó dúró déédéé náà ó yẹ pé ní yóò jẹ ẹni ẹni lọ́dọ̀ náà ọba àlejò ọlá. bákan náà gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí náà a gbọ́dọ̀ mọ ojúṣe wa a gbọ́dọ̀ máa ń bá máa gbọ́ a gbọ́dọ̀ mọ ibi tó yẹ ká lè fi olóògbé tó bá ti yanu náà lánàá gbọ́rọ̀ rẹ̀ pàápàá jùlọ láyé ìsìn ẹ pé kò ní ìdíkọ lọ́wọ́ àti mọ́ orí mẹ́tẹ̀ oríṣiríṣi lọ́mọ rí bẹ́ẹ̀ kíkálukú máa polówó tiẹ̀ náà ni ó yẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn sọ yìí ló tako ìpínlẹ̀ ẹ̀sẹ̀ ìpínlẹ̀ lákọ́sọ àti àwọn àwọn nǹkan bá fún ọ̀rọ̀ gbọ́yé nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìlú láti ṣe bá dà kó láti wùwà ìyẹn pé ìpínlẹ̀ gan tó gbẹ́sìn tó àwọn èèyàn tako

ẹ̀yìn tó ti wọ́n rí rédíò ẹni bá fọkùn yín lẹ́nu òun lélẹ́ yóò ti fọ́fá yẹn lórúkọ alùpùpù yẹn náà tí wọ́n yẹ pé wàá tó wa náà wá àwọn náà mọ gbọ́rọ̀ wọn. ìkọ́nà bá fọ́ náà kàlá tó ta wa ọmọ lórí tó ṣe wá tó yìí dáadáa tó yóò ti fẹ́ ẹ̀ wọ́n bá rẹ́ bí wọlé ọlá wọ́n bá wọ ilé ọlá صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه